الحمد لله رب العالمين الحمد لله الذي مدح العلم العلم وأهله وفضلهم على خلقه فقال الله جل قدرته أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل من يريد الله به خيرا يفكره في الدين وقال صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صلوات الله وسلامه على عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìnkà tí a sọ́tọ́ fún olúwa ọlọ́run ọba wa ọba ìṣẹ́mọlókà ọba adéborí ọba aláàánú ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tán ọbẹ̀ ẹ̀yìn ọba tó fẹ́ pé ó gbé ẹ̀yìn tó pọ̀ tán olùmọ̀ ó sì gbé àjùlọ fún wọn ó sì kàǹkà wọn bẹ́ẹ̀ wọn ọlọ́run bọ́bá àdíkẹ́ ọlásọ báyìí pé òun máa ti àjùlọ fáwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín ṣùgbáwọn tó jẹ́ mímọ̀ tí wọ́n tó àti pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrù tí ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ṣe lé ẹni tí ọlọ́run bá ṣe ní àánú ìkẹ́ gbogbo àgbàlá ayé ẹni tó sọ nínú ọ̀kan nínú rẹ̀ báyìí wípé ẹni yóò tọ́lọ̀ bá bá wọn orí kà yóò dùn fún àgbọ́yé ẹ̀sìn fún ó tún sọ nínú ọ̀kan náà rẹ̀ pé ìmọ̀ wá ìmọ̀ ọ̀rọ̀ èèyàn lọ jẹ́ gbogbo ẹ̀nà ọba ti jẹ́ mùsùlùmí ìkẹ́ àfihàn tí ọlọ́bà lẹ́bìnà ọlọ́bà ara ilé rẹ̀ ń sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n kọ́sì rẹ̀ tí wọ́n sì tún kọ́sì rẹ̀ tí wọ́n sì tún máa kọ́sì rẹ̀ nítorí pé ayé òní jẹ́ ayé mọ́ akẹ́ra oríkẹ́ ọlá ìkẹ́ ọlá ìtítàbà tuntun rẹ̀ alọ́jọ́gbẹ̀ ọ̀sẹ̀ àmàlẹ́ ẹ̀fẹ́ pé assalamu alaikum ورحمة الله وبركاته mo kí àwọn mòjírí wa tí wọ́n ní ilé ẹ̀kọ́ yìí sáàpẹ̀ ní dáwọn ìbàyà lè tààrí ìrìn àwọn bí wọ́n ní ìdáàrí ẹ̀ẹ̀kan ni wọ́n ogun oṣù ni wọ́n fúlù ìlú àwọn bẹ̀rẹ̀ ọlọ́pàá ìlẹ́kẹ́ọ́lá bó sì jẹ́ pé ó rí wọn lọ́mọdé ó sì fi gbé ilé ẹ̀kọ́ ìkàlẹ̀ fún wọn ọlọ́pàá kó bá gùn wọ́n lẹ́nu ó bá fún wọn ní àlàáfíà ara àríkìkì pé ẹ máa fi lo ìṣẹ̀mí ọlọ́pàá kó má fi jìkì ọlọ́pàá

àlùjẹ́nà wa ọlọ́dàkùjọ járọ̀ dákùnmájá sí lásán ẹni tí ó sí ọlọ́dàkùnmájọ járẹ̀ wa wọ́n wá kí àfáà mi tí a jọ fọ́wọ́rin wá tí mo ti ní ni àwọn pàdé láti ṣe mọ̀lùtátọ́ àtọ̀rọ̀hìn tí ìdàbùlọ́ wọ̀rọ̀ á tàjọ wá láti lú sẹ́yìn ọlọ́run bá tó ní déédé àti dáadáa àti ọ̀rá lọ́dọ̀ yọba gbogbo rẹ̀ fún yí aláàjà tó péye yọwà bá ti fi pa àwọn fún yí ọlọ́run bá tó wá ní àánú lọ́dọ̀ àríṣìkí kò ní fi wọ́n yíò ọlọ́run bó Suleiman àti ìfàwà rẹ̀ wọ́n àtàlébí sí. Mọ́ wá tara wọn mọ́ kí gbogbo àwa bàbá ta wà níkàlẹ̀. Bẹ́ẹ̀ mọ́ kí gbogbo àwa màmá màmá ta wà níkàlẹ̀. Mọ́ kí gbogbo àwa bọ̀ọ̀dábọ̀ọ̀dá àtàwàtàjọ jẹ́bẹ́ bẹ́ẹ̀ mọ́ kí àwa àǹtí àti gbogbo àwa tàjọ jẹ́bẹ́ ọlọ́pàá tó ní anúlọ́rọ̀ yóò ti bá wọn pé wọ́n ló ń kó fún wa jẹ́ bá wa tí wọ́n lọ́mọ àrídọ́nú fún wa láti má fi wọn pa wá lẹ́kún o má sì má fi àwa ní ẹ̀fà wọn lẹ́kún jẹ́ àmàríra pẹ̀lú ìdùnnú jẹ́ àmàríra pẹ̀lú ayọ̀ jẹ́ àmàríra pẹ̀lú oore èyí tá ń banújẹ́ nínú tẹ̀lé ayé wa dákùnbà wa sí ikú èyí tí ń pa wá lẹ́kún bẹ̀ dákùnbà wa rí o èyí tí ń pa wá lẹ́kún bẹ̀ dákùnbà wa sọ́dẹ̀ dùnnú ọ̀là àlà àwúlá ọ̀là ìlànà àkọlé tí wọ́n fún mi tó ti fa pípa sọ̀rọ̀ òun náà ni àríyàtọ̀lá ẹ̀mí pàtàkì ìmọ̀ bóò ni wọ́n ti pàtàkì tó nínú ayé àwọn mùsùlùmí àwọn àjẹ́ mùsùlùmí ìmọ̀mọ̀ pàtàkì ọlọ́run bá ti pàtàkì ẹ̀ kódà àwọn tọ́nà bá bá ṣe lónímọ̀ olùmọ̀ ẹ̀sìn wà hàn wọ́pọ̀ tẹ́tẹ́ àgbìyà àwọn ni wọ́n jẹ́ nìkan tí wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí mi ò ma wa Muhammad sallallahu alaihi wasallam wa Isa salatu wassalam wa ni sallallahu alaihi wasallam yóò sọ̀kalẹ̀ lásìkò tí ó sọ̀kalẹ̀. Wọ́n fẹ́ rí àpọ́lé fún pé kó kí òun bá wọn fún rárá rẹ̀ lọ́ sọ pé rárá o. Ẹni tó jẹ́ ìmáàmù àwọn Mùsùlùmí nígbà náà, òun ni kó kí o kó wo tò lẹ́yìn. Eléyìí, ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá, ó ti fi àlẹ́bí ọmọ Muhammad Sa'adà Àlùsọ́dá, ó ti fi ṣe ní òpin àwọn àlẹ́bí ọlọ́run. Ẹni tí bá tó ń sọ rẹ̀ lálẹ́bí ọlọ́run, ní ìyàtọ̀ lọ́lọ́run kìí sọ̀rọ̀ ní sọ. Gbogbo àwọn tó bá jẹ́ pọ́lọ̀ wá sí ní káńkà láwọn àyè kọ̀ọ̀kan tọ́lọ́ ọba sí wọn lólúmọ̀. Wọ́n máa jẹ́ pé àwọn ni wọ́n ń ró léde àwọn àlẹ́bí ọlọ́run ọba lórílẹ̀. Olùmọ̀ lórílẹ̀, ọlọ́run ọba ṣe àjùlọ fún wọn. Ọlọ́run ọba ṣe pàtàkì wọn. Ọlọ́run ọba ṣe kà wọ́n sí. Kódà ọlọ́run ọba ó di oyé wa nípa pé ààrẹ tí wọ́n wé ẹni tí ọ̀gbọ̀n kàkà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Iná ọ̀sán nínú ọ̀rọ̀ rẹ̀, ó jọ yíwa pé inna Allaha wa malaikatahu wa ahla samawati wal ardi hatta namla fi jabariha wa hatta lahut fi jawfi al-sahar yusalluna ala muallimin nas al-khayra. sọ́dọ̀ lọ́rọ̀ àlejò sọ́dọ̀. Ó ń sọ ọlọ́run kan sọ pé dájúdájú. Ọlọ́run ọba wa, àtàwọn màláíkà rẹ̀, àtàwọn tí wọ́n ń bẹ nínú sánà, àtàwọn tí wọ́n ń bẹ lórílẹ̀, ó dà tó fi mọ́ àwọn àwúrẹ̀dẹ́ èyí táwa ń pè ní ká nínú ohò wọn kódà tó yẹ mọ́ àwọn ẹja náà omi bí wọ́n ti pọ̀ tó nínú búdọ̀ gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà fún àwọn olùmọ̀ tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní dáadáa lórílẹ̀. nínú oore tó ga jù ilé ẹ̀mí orí yìí wà tọ́lọ́run bá jogún fún àwọn ànẹ́bí àwọn tó jẹ́ àwọn tó rí àwọn ànẹ́bí ọlọ́run òun náà sì ni àwọn òlàmá ló ti wá jẹ́ pé ìmọ̀ ọkọ̀ pàtàkì fún wa láwùjọ tá a wà yìí nínú oore tọ́lọ́run bá ṣe fún wa òun ni pé àwọn bàbá wa tó wà níjòkó àwọn òtún mọ ọ̀rọ̀ yìí ju èdè lọ nílẹ̀ Yorùbá ìdààmú pọ̀ fún ìmọ̀ ẹ̀kọ́ táwọn àfáwà bá kọ́ wa nígbà náà wọ́n hàn sínú wàhálà fún wa ní nígbàtà bá tó mọ̀ ọ́ ni wọ́n tó parẹ́ ni wọ́n tó pọ̀ mí kọ́ ìdásù tó wà nígbà náà tá ń pè kọ́ ìdásù bàtìyà lónìí kò nka, awọn àwọn tó ń gbé àwọn ni wọ́n láǹfààní rẹ̀ àwọn ọ̀láǹfààní ẹ̀ níbi fọ́lì dásùkà jàdíyà ìwárí ó kéré ní ẹni tó ní lọ́wọ́ bá àfá ẹni lọ́wọ́ gan àwọn àfẹ́ rẹ̀ wọ́n máa àkọlọ́dọ̀ rẹ̀ wa nígbà wọ́n bá wa òun lé

àwọn àfá àwọn tó ń kọ́ wa ní kéwú nígbà náà ọ̀nà tó ń kéwú gbà lé wọ́n gbà kọ́ wa ní kéwú ọ̀nà àlékù tààtààtà ọ̀nà àlékù tó ní wọ́n tẹ́ lókè ní jẹ́ ha àlékù tó ní wọ́n tẹ́ ní sàlẹ̀ ní jẹ́ hì àlékù tó ní wọ́n lókè ní jẹ́ hù a i u láàpọ̀ pé pàpàá

ṣùgbọ́n lónìí alhamdulillah ló fi jẹ́ pé oore tọ́lọ́wọ́n bá ti fún wa lórí ìmọ̀ lónìí ẹni tọ́lọ́wọ́n bá jáde kó lè ronú bí bá ti ń wo àwọn àfáàná wípé ìdààmú owó á dààmú wa tó tó báyìí bẹ́ẹ̀ lẹ́yìn ló máa wọ pé ọlọ́run bó bá tẹ́wọ́n lẹ́sẹ̀ àpá àtọ́bá mọ̀ pé ó jù ń gbà náà tọ́bá ti mọ̀ bá jẹ́ olúwọ́láwọ́ ahad kóláwọ́ abinna kóláwọ́ àìsàlà ojúkó ẹyà tó kò jù ní ojú lẹ́rẹ̀ tọ́bá ti ń tàbá jẹ́ àtọ́ wọ́n ti tàbá jẹ́ àlọ́ jẹ́ rí lè má gẹ̀rí ibi alẹ́ yìí mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá látàlá tún gbáyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ bá jà wọ́n ti kọ́ wọn ní sọ́wọ́ àwọn ọgbẹ́ ṣùgbọ́nàlá alhamdulillah wala ilaha illallah Allahu akbar ọ̀láwọ́láwọ́lá fọ́ọ́sẹ̀ ilẹ̀ ìpìlẹ̀ ẹrùkú ọlọ́wọ́ gbà àwọn àfáà lọmọ fáájá ń gbà náà táwọn ẹgbà ìsinmọ fáájá wọ́n mọ̀ sọ́rà kéèkéèké sí ṣùgbọ́n lónìí alhamdulillah ẹ̀rọ̀ ní ìmọ̀tọ̀lọ́ láti ṣòhà. Tẹ́gbẹ́lẹ́ ọmọ àrẹ́ máa ma orí mọ́wọ́ lọ́wọ́ bá ti ẹ̀ẹ̀dẹ̀ ló níwájú ti pé million nínú ti pé ó ti ẹ̀dẹ̀ ní àti máa Bọ̀bá fẹ́ ká ọkà nírọ̀rùn. Bí wọ́n ṣe ṣe mọ́ sáàmù gẹ́lẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ó ti bá wa yanjú ẹ̀. Ní àfẹ́ ìdẹ́kùn tó bí bá ń ṣe ìlélà rẹ̀ lọ́wọ́, ó sì bẹ̀ẹ́ ka Kòránì. Ṣé yóò gbé Kòránì lọ́wọ́ ni? Àbí kí ni ó ṣe? Ọlọ́lọ́mọ iye ìbéèrè yìí tó máa ń gbé lọ́wọ́ àwọn àfà. Ṣùgbọ́n lónìí fóònù ti yanjú ọ̀sẹ́nìkan tí ó gbé ọ pé mọ́sáàbù ló gbé lọ́wọ́ ni sẹ́kùnrán ló gbé lọ́wọ́ ni àdúfóònù wọ́n ga lọ́pàá bẹ̀rẹ̀ pé sójú òjò yìí ẹ̀yìn ní àmá ń tàkọra yìí fóònù ọmọ lọ́wọ́ fóònù tí yẹjú bẹ̀rẹ̀ lè fóònù tí yẹjú bẹ̀rẹ̀ lè torí bí àwọn olùmọ̀ wọn a máa sọ pé yà láàrin pé káàkà àtàgbè lọ́wọ́ tóbìnrin bá jẹ́ nìkan tẹ́ tó ń ṣe ìlérà rẹ̀ lọ́wọ́ wọ́n ni ó láǹfààní kọ́ka ohun ṣùgbọ́n pọ̀ láǹfààní gbogbo lọ́wọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò tí ì ju years títí sọ yìí wọ́n jí owó gbé níbi kan wọ́n wá wá owó ìwọ́n wá rí. Tàlá wá mọ́wọ́ yìí, wọ́n bá kó àwọn èèyàn yọ, àwọn tó mọ̀ pé yóò mú. Ẹ jẹ́wọ́ àbátáwí. Ìgbà náà, ọ́sẹ̀ tí ó rẹ̀ dé nẹ́mbà síìtì nínú kọ́ ìdájú. Àgbà bá sì ní lágbóolé. Tàbá ń di ọmọ lónìí pé, ìbọ̀lọ́dé lẹ́gbẹ̀ẹ́ Tọ́bá ní pé mo dé nẹ́mbà ẹ̀lẹ́hùn ni. Ẹ̀mbẹ̀ ẹ̀lẹ́hùn mo dé. ó ti wa nínú kọ́ ìdájọ́. nọ́mbà 6 làbáta orí wa nínú kọ́ ìdájọ́. ọwọ́ awọ́ owó wọn bá rí ọba kọ̀wọ̀n ẹ̀jọ́ ẹjẹ́wọ́ ẹjẹ́wọ́ ẹjẹ́wọ́ ọ̀tẹ́ ni ọjẹ́wọ́ bàbá ìgbọ́dọ̀ ló jẹ́lẹ̀ ní ọ̀rọ̀ jẹ́bí bàbá ìgbọ́dọ̀ ló ní jẹ́bú bá bí bú nígbà tí ó kà dé jí ẹni tó gbọ́n gẹ̀gẹ́ sí gbọ́n ọ̀fà ìgbẹ́ni èmi ní àfà èmi ní ojú ó àwọn ọgbọ́ táwọn àbàbà wa ń jánà tí wọ́n máa ń fi mú àwọn tètè rí láyé àtijọ́ ọlọ́gbọ́bà sí dáadáa pọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n bá kó sí pọ́pọ̀ yá fi wọn ọ̀kẹ́ náà wà fà lọ́dọ̀ wa táwọn ilégún bá wá bá wọn láwọn wá odi ìtọ́ táwọn olóró bá wá bá wọn láwọn wá odi ìtọ́ yóò wá kọ̀ ọ̀kẹ́ fún wọn sínú ìwé yóò sọ fún wọn pé yóò kọ̀ bá gbọ́ Àtẹ́gbẹ́ ọlọ́run bá gbọ́ pé ọlọ́run bọ́ sí ilé ìsìn oúnjẹ bá ti lórí ayé. Yóò sì ti fún wọn, yọba gbé ní wọn lọ́wọ́. Àwọn bá wọ́n fẹ́, ha! Bàbá náà ti fún wa lójú. Wọ́n bá tí ìmọ̀ ara ẹ̀ fún wọn. Nígbẹ̀yìn ni bàbá yẹn wà tó ń sọ àwọn tó máa kọ sínú ẹ̀. Lásìkò ìgbà náà, àwọn ọmọ pé ọ̀dà. Òye wọn débẹ̀ pé ọ̀dà. Ṣùgbọ́n ọ̀làjú bá ìsìláàmù láti orí pé á ah, ìṣe ìkẹ́ yẹn bó ṣe dáa tó àní kó ẹ̀mí wa lọ́ọ̀dọ́ ọlọ́run ọba gẹngẹn mọ́ ara mẹ́rin lánàá sọ ẹ̀mí wa mọ́ tá a bá ìgbàgbé rẹ̀ sílé tó wá jẹ́ bá ń lọ ìrìn àjò téèyàn bá gbọ́nà gẹ̀yìn ó fẹ́ lè torí ẹ̀ padà pé yé mo gbàgbé kiri ìsílé ó jẹ́ káwọn olùmọ̀ sàlàyé pé bí nǹkan yìí ti dáa tó ìṣú ẹ̀mí wá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba yóò ti gbé wa kó bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ẹ jìnà sí tajútẹ́nibú ń takùn tó fi ẹ̀họ̀ tẹ́lẹ̀ bá jẹ́ pàápàá jùlọ látara ọ̀rọ̀ tí àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé èyí náà rọ́pà wọ́n ti dá máa ìmà wọ́n ti wọ́n lẹ́sẹ̀ ṣe kọ́ni tẹ̀rí kéèyàn máa pọ̀pọ̀ àti ìmá tó àsokọ́, àsorọ̀, àgbénì, àrìmọ́lẹ̀, gbogbo omi tẹ́lẹ̀ ẹgbẹ́, àti ìmá tó òkùn ọ̀fẹ́, ìgbò ogun papọ̀ mọ́lọ́mọ báyọ̀. Àwọn bàbá wa tó tún lọ àwọn ọ̀rẹ́ Àwọn tó wà rí lónìí ọkàn wa ò fẹ́ gbà torí mú ta ní bálọ́dà wọn lọ́dà àwọn bàbá wa láwùjọ bẹ́ẹ̀ sí ní ọ̀rọ̀ àlébí ọmọ ọmọ sàádà lọ tọ́lá ó ti sáájú ìgbésí àwọn bàbá wa ṣùgbọ́n kí lọ́wọ́ fà ìgbésí àwọn bàbá wa tapọ̀ àdéjì àwọn bàbá wa ọ̀rá jùlọ ìgbìyànjú tí wọ́n ní bẹ́ẹ̀ni ìjọba gbé ní ibi pé ẹni bàbá wa ọmọ yìí ń gbóná gèrè ní iṣẹ́ ẹ̀kẹ́ ìdí bàbá ni ó mú ni wọ́n bá máa kàfà jà sílé orí ọlọ́run bó ti mú owó sọ̀wọ́ bí wọ́n bá ti gbẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá bí owó ọmọ bá díẹ̀ aláàmọ̀ sọ́lẹ̀ aláà tẹ́jì ní wọ́n bá ti lè máa òmúlùkẹ́lẹ̀ bá ti lè máa ìwọ̀n tọ́mọ̀nù ọlọ́run ti mú owó sẹ̀wà wọ́n gbẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá bí owó ọ̀sí ẹ̀wọ̀n kẹ́kẹ́ wọ́n àwọn ìgbàgbọ́ tí wọ́n ní nígbà yẹn ni wọ́n fi sí lọ́wọ́ ṣùgbọ́n lónìí nígbà tí wọ́n lẹ́ẹ̀fì dé làwátà jẹ́ ọ̀dọ́ lónìí láwọn òkè ah, àníbi ní òsè yìí eléyìí kò sí ìjẹ́ka òsè eléyìí kò sí eléyìí burú jù ẹ̀jìnà sí eléyìí burú jù ẹ̀jìnà sí eléyìí kò sí ohun tó o alhamdulillah àwọn àfáà ti lọ nílẹ̀ ilẹ̀ Yorùbá yìí tó ti pé gbogbo ọmọ níka àwọn mẹ́wẹ́ wa iná ló bá òpá kọ̀ọ̀kan tó ní jẹ́ Tásìkò orúkọ tó dáa tó méjì bá lójú orílẹ̀ máa ń kọ́ wá kírun, ọ̀sẹ̀ ní ọ̀bọ̀

Ọlọ́run bá ti sọ fún ọlọ́run tó rán pé àlẹ́sàn lọ́rùn ni àṣàmìlẹ̀ àkìní sọ́run ọba ọwọ́ mẹjọ dájú gbogbo adájọ́ lọ níbi. Lófò náà ti ṣe pé kò gún régé ṣùgbọ́n ó ní ìtumọ̀ tọ́já. Bẹ́ẹ̀lẹ̀, àwọn bàbá wọn sọ pé bàálẹ̀ wọn ọlọ́run bá lọ mọ ìjọ dá gbogbo adájọ́ lọ láàrín máa ń sọ fún bàbá wa tọ́kù lórí pé ọlọ́run ní kí mọ́ lẹ́sùn gbígbẹ́ yìí láyé lónìí o àwọn bàbá tí wọ́n lọ yìí àwọn ọmọ tí wọ́n mọ̀ wọ́n fi fi lọ́hùn wọ́n máa tẹ lọ́hùn bàbá lọ́hùn bó yá fi wọn ṣùgbọ́n ọlọ́run náà wà láyé lónìí látàtúnṣe lọ́lọ́run bá fi wẹ́ sánú wa látàtúnṣe yìí òun ló lóore fún wa tọ́lọ́run bọ̀ bàbá fi yé wa náà ọlọ́run bò ní fi yé wa ṣùgbọ́n ọlọ́run bá ní káwọn máa wà láyé lónìí ó fi yìí ma wá kìí wà kìí sòye wà ọlọ́run fẹ́ ṣàánú ti wá ní ká lè bá jẹ́ pé àlùjẹ́nà táwọn ó dé sí ìdájá tó tún lè ga torí pé àlùjẹ́nà táwọn òyìn àlẹ́bí wa Muhammad sallallahu ó ní ìlọ́pọ̀ ọgọ́rùn-ún ìfẹ́lẹ́ ọgọ́rùn-ún lónìí ìpele kan láwọn èèyàn wà ń oúnjẹ náà bá ní ká máa tọrọ rẹ̀ torí kóhun lọ dáa jù òun ló sì wà ní ọgbogbo abẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ bá kó gbogbo àlùjẹ́nà pẹ̀lú ọ̀kan wa ẹni tí ọba wá ní ìmọ̀ tí ọba wá ìmọ̀ ọgbọ́dọ̀ bójú tó àwọn ẹ̀sìn ọ̀fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ ìsìláàsì lè yíyá tí ọba kọ́ ìmọ̀ bó ti pàtàkì tó èyàn wá mọ́ rẹ̀ torí tọ́lọ́wọ́ èyàn wá mọ́ rẹ̀ torí tọ́lọ́wọ́ èyàn má wá mọ́ nítorí ayé téèyàn bá wá mọ̀ nítorí ọlọ́run ayé jẹ́ ọwọ́ àbá tí ó sì ní ní bùkátà ayé ọmọ alẹ́ kí fóòmù kí o sì ní ní bùkátà sáyé ṣùgbọ́n tí a bá ní bùkátà tí a bá wá ìmọ̀ nítorí ayé èyí ọlọ́run bá mọ́ fẹ́ ní yóò bá ń bẹ̀rẹ̀ oore tó wáyé kó ní lọ́pàdánù orí ilé ayé ìjọba ìyá wọn tún náà ànábì wa Muhammad ó sọ̀rọ̀ ìfún nípa àwọn mẹ́ta kan ó láwọn mẹ́ta yìí nínú wọn làwọn tó ẹni tó ní ìmọ̀ tó wá ìmọ̀ láyé nínú ẹgbà wà ní ẹni tó pẹ̀ fún àlùkò àrùn ó fi fi fáwọn èèyàn ẹni tó wá ìmọ̀ ó fi ìmọ̀ yìí kọ́ àwọn èèyàn ṣùgbọ́n tó bá jíjẹ́ wílà ìyá mà wọ́n ni wọ́n máa wọlé lọ pé ná lọ́tọ́tọ́ yóò máa wá ṣe fàǹfà tó yẹ ọlọ́run ní ọ̀tọ́ sí mi mo wá mọ̀ láyé mo sì fi kọ́wọ̀ èèyàn mo kẹ́kọ̀ọ́ alùpọ̀ láyé mo sì fi kọ́wọ̀ èèyàn àlùjọ́ rẹ̀ ló yẹ lọ lónìí ọlọ́run bọ́ sọ pé kàlà kàdà òpòrọ ni ọ́ ọwọ́ ìmọ̀ láyé nítorí káwọn èèyàn lè fi ọ ní ààlè mo lè fi ọ lójú mímọ̀ ni wọ́n bá ní kí ó sì ti gbọ́. ọkẹ́kọ̀ọ́ alùkùránì láyé ó fi káwọn èèyàn kí wọ́n lè fi pè ọ́ lólùka kùránì ni wọ́n ti fi pè ọ́. ọ̀sẹ̀kẹ̀kẹ̀ tó níwájú ọlọ́run bá lóde yóò fi torí ẹ̀wọ̀ náà àdíjì máa ń bá àwọn olùmọ̀lẹ́rù púpọ̀ tí máa ń gbé wọn sọ àníyàn wọn sí pàpà jùlọ ọ̀rọ̀ tí àníyàn wọn fún sára sọ pé ènìyàn máa ń àmàlú bí ilé ìyá gbogbo sẹ́ńtẹ̀ pẹ̀lú àníyàn gbogbo ṣẹ́ ìṣẹ́ pẹ̀lú àníyàn ẹwu àwọn àpá tó ti lọ ìmáàmù wa Bukhari tọ́lọ̀kọba yọ sí àpá náà tí wọ́n tó fi tẹ̀rẹ síra wọn bí wọ́n ti kó àdíṣì jọ tó yìí lé ní àkọ́kọ́ tó fi rẹ̀ náà ènìyàn ènìyàn táwọn bá sí wa wà tí ọjọ́ 42 àdíjú olè bẹ̀rẹ̀ rẹ̀ ìgbìnàmọ̀ àmàálù tí ní yà nígbà tí wọ́n tún ṣe tíra ní òun lè rí áàbí sọ lẹ́yìn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ní àwọn olùmọ̀ ní pẹ́kúrú táwọn àfáà fi ń fi àdéhùn yìí bẹ̀rẹ̀ tẹ̀lé síra àwọn ọkọ̀ wọn ni wọ́n fi ń tàn ní ẹ̀wọ̀n ṣe ní ooru orí tó ṣàìtọ́ náà ń wò yẹn bí máa ń tètè ìdárayá àbábẹ́ ìdájẹ́ àwọn náà máa gbọ́ nípa ṣàìtọ́ọ̀nù ṣàìtọ́ọ̀nù ó nímọ̀ ṣùgbọ́n kí lọ́wọ́ kí láyé ẹ̀bí tàjẹ́ àtọ̀wẹ̀ tó bí ìwọ̀n tọ́lọ̀ wọn bá ní ó ṣe ọkọ̀ jálẹ̀ onígbé àná ẹ̀kọ́ irú nínú ìhùjà nínú àdá mo tó orí ju ádámọ̀ lọ kọ̀lákútà nínú iná wọ̀kọ̀lákútà omi pè nínú iná ló ti pè ní èmi ìbìlì ó sì dá ádámọ̀ látara ẹrọ̀pọ̀ iná lè jẹ́ ọ̀rọ̀pọ̀ lọ Iná wọn ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa fẹ́ wọ́n ẹ̀rí wá lójú wọn máa fẹ́ mú wá wí jàre. Sísà ìtọ́nù ti ṣáájú wá bí àwíjàre tí ò lẹ́rù nínú. Ṣàìtọ́nù mú àwíjẹ Ismail wá fọ́lọ́hún. Ó jẹ́ kọ́lọ́hún bọ́ padà sọ fún wa ní sọ́ọ̀tì bá kọ́ra pé àbà ọ̀tàkújálẹ̀ wọ́n tẹ́tì bàrà ó sì ṣe mọ́tọ́mọ́tọ́ wọ̀gánà nínú ẹni káàkiri ó sì jẹ́ sẹ́nà òkèèrè ọlọ́mọ tí wọ́n kékeré o. Ìjà àkọ́kọ́ bí mo ti pàtàkì tó bí tàbílọ náà ní pé ìṣẹ̀lá tó lè jíjà tí nǹkan fẹ́ wọ́ ìmọ̀ ọkọ̀ nítorí ìtọ́lọ́mù. ẹlẹ́ẹ̀kejì bí mo ti pàtàkì tó òun náà ní pé ẹni tó bá lọ kọ́ ìmọ̀ nínú tí ọkọ̀ ṣẹlẹ̀ sí ni pé rọ́pùnrin jẹ́ àìmọ̀kan kú òun àìmọ̀kan ìwọ̀n tí ó mọ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ bó fi mọ̀ gẹ́gbọ́lọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ ìfọ́nisọ́lọ́tọ̀lẹ̀ alẹ́ ọlọ́run bá ní pé ẹ kọ̀ọ̀rá ìsinmi rọ̀bí kàlẹ́dẹ̀ kọlàpà kọlàpà lè ìsàlẹ̀ mìíràn àlàkà ẹ kọ̀ọ̀rá wọ̀rọ̀ tó kàlẹ̀ akọ̀rọ̀ alẹ́dẹ̀ alẹ́mọ̀bẹ̀lẹ̀ bọ́lá alẹ́mọ̀lẹ̀ ìsànà máa lẹ́m yá àdàm ọba tí máa fi mọ ẹ̀dá fún tọ́jà ọmọ tẹ́lẹ̀ gbogbo ẹni ọba tẹ̀lẹ̀ lórí mímọ̀ lónìí ó ti já láì mọ̀ gbogbo ẹni ọba pẹ̀lẹ́ pé ọlọ́run tó fún ọba yìí fóun àìsàn tó ti wà fún orí tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ iná ẹni tó ń pọ̀ sí nínú orí tí ń bẹ fún ìmọ̀ òun náà ní pé ọ̀rọ̀pọ̀ olùtẹ̀lé yóò gbé ìmọ̀ kan kú òfún yẹn àti tí yẹn bá ń wá ìmọ̀ tó wá jẹ tó gbé ìmọ̀ kan kú òfún yẹn orí ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé bí wọ́n ṣe ń lò tẹ̀lé ayé wọn lónìí àìnímọ̀ ló jẹ́ wọ́n máa lò tẹ̀lé ayé wọn bẹ́ẹ̀ ẹni ọba wá mọ̀ kí ọ yàtọ̀ kí ọ yàtọ̀ yóò jẹ́ jẹ́ tóhun tó wọn bá ṣe ìmọ̀ rẹ̀ ó máa tì í lọ sí ibi tọ́lọ̀ wọn ọba yọ lọ sí nínú ìpìmọ̀ ṣe pàtàkì tó lè ẹlẹ́ẹ̀kẹta àti ìmọ̀ tí yẹn bá ń kọ́ tí ó jẹ́ mọ̀ tí ó pàtàkì ìlú ọgbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀ tí yẹn fi ń dáàbò bẹ̀sìn ọlọ́run o kéèyàn wọ́n máa kọ́ ìmọ̀ èyí tó fi pé kàkà kó fi dáàbò bẹ̀sìn ọlọ́run ó fi dáàbò bo òfin ọlọ́run òun gẹ̀rẹ́ ọkọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tí ń tapà sófin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń bẹ láwùjọ yìí tí mu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ yìí tí ń tẹ̀gbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ yìí tí wọ́n ń jalè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ yìí tí wọ́n ń lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà láwùjọ yìí tó ṣe pé àwọn obìnrin fúnra wọn tí wọ́n má kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn ó fẹ́ lo ewu wọn bára wọn lóko rẹ̀ oko bẹ́ẹ̀ lọ kàkà tí wọ́n fi jẹ́ olùkọ́sọ́nà táwọn èèyàn àwọn èèyàn oṣù jẹ́bí àdámà àwọn èèyàn ní pé wọ́n fẹ́ súnmọ́ lọ́run wọ́n ọmọ bí wọ́n ti súnmọ́ lọ́run náà ni wọ́n rí tí wọ́n lọ rẹ̀ ẹni ó lọ́lọ́wọ́ látójú oorun ẹ̀rọ náà lọ́sọ́ nígbàlẹ̀ mọ́ ó gbọ́dọ̀ àfáà lọ òṣùn tó burú bẹ́ẹ̀ tí ó lọ́dọ̀ àfáà ìgbà àfáà ó gbọ́dọ̀ àfáà láfáà wọ́n bá wo gbogbo ní àà ìfẹ́ ńlá lẹ́lá yóò ààyè ọlọ́wà máa ló dúdú wá ibi tó ti di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń sọnù láwùjọ wà yìí kí ló ń ború fádọ́dọ́ àpá tí ẹgbẹ́ ni lọ́lá lọ́sọ̀wà aláàrẹ̀ làáfà wá sọ fún pé ha alága wá láì oúnjẹ náà bá ti sọ fún wa sọ̀rọ̀ lọ́rọ̀ oúnjẹ náà bá ní pé tẹ bá lálàá sí ọ̀dà ẹ má sọ síta o kì í ti gbọ́nà àlejò ti fún wa torí pé àwọn màláíkà anẹ́bìnrin pé láàpẹ́ bí wọn lọ́nà fúnkẹ́kùn ẹ má ṣe pèlè ra yí o wà nínú ẹni màláíkà tàyò àmì ní ọ̀nà àmà tẹ̀kùnù torí àwọn màláíkà máa ń ṣe àmì tí wọ́n tẹ́rẹ bá tún sọ yí o ọwọ́ lálà ọ ní afúdẹ́ǹtì lọ́nà èkó ọwọ́ sọ síta àwọn màláíkà ṣe ń kọjá lọ àwọn ní àmì àmì tí wọ́n sì yàtọ̀ sáà ní tiwọn àwọn èèyàn sẹ́lẹ̀ wọ̀nyẹ fàádó ní máa yóò mọ̀rọ̀ ìwọ̀n tọ́rọ lọ́nà pàwọn láti ní wó ṣe àlẹ́tí wọ́n ní wọ́n láì bó ti sọ àwọn mọ̀lẹ́ta ń kọjá lọ wọ́n ní àmì accident of ṣẹlẹ̀ tó tọ̀ àbáwọn alùjẹnu làwọn bá tí wọ́n lọ ni wọ́n gbọ́ pé ó ní àbúrò rẹ̀ kan ó kú ó ti dúdá kọ rẹ̀ sábà tọ́ lọ bọ́ ọ̀sán létí ń àwọn lè máa wá pé ìjọba ni ó ti gbà wọ́n wà bó ni ó ti kú lóòótọ́ kọ́nà bá bá bá wọn. látara bẹ́ẹ̀ ó ń sọ náà bá ní pé tẹ́ ẹ bá lálàá sí ọ̀dà ẹ má sọ síta. bẹ́ẹ̀ ti dìyàn náà ẹ sọ ẹ sọ pé àwọn olùdè ìdáhùn lè ṣètò ọ̀nà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí àwọn olùdè ìdáhùn ní mọ̀ ọ̀rọ̀ yìí. mo wá sọ lọ́dọ̀ ọlọ́run bá bí agbóhùn mo rí o mo wá sọ lọ́dọ̀ ọlọ́run bá bí agbóhùn mo rí o mo wá sọ lọ́dọ̀ ọlọ́run bá bí agbóhùn mo rí o yóò wá tẹ́tọ́ alásẹ́gùn tẹ́tọ́ ẹ̀tẹ́gbẹ̀ atálàáfẹ́ àyà. Yóò tẹ́tọ́ alásẹ́gùn. Ó ń sọ́nà ọba ló fi kọ́ wa bẹ́ẹ̀ sọ́nà ọ̀tọ́ ọba rẹ̀ wọ̀. Lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ ṣe ṣeré ìjẹ́, yóò wá jẹ́ nìkan tó ṣe pé tí ọ̀ wọ́n bá wo lá. Kìí ṣe túlá. Ṣùgbọ́n iye àtọ́ bá fi sùn, ibi tó bá fi sùn jí yẹn, ọjà rẹ̀. Tó bá dojú sùn sọ́tún ó fẹ́ gbé ọ̀sán nígbà tó fẹ́ sùn padà tó bá yẹ gbogbo yóò tàkà tàbí tẹ́lẹ̀ oyè sọ́tún tó bá yẹ gbogbo yóò fi ẹ̀jọ́ òsì dí tẹ́lẹ̀ oyè sọ́tún tó bá yẹ kí ẹ̀jọ́ ọ̀tún yẹn náà ló ti dí oyè sọ́tún ọlọ́wọ̀n tó mọ̀ ní pé yíkí wọ̀n tó lẹ́gbẹ́ ohun bá lẹ́gbẹ́ ní a máa fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn òun náà ní ká lè bá àti ní rọ̀wọ̀n lóhun ṣùgbọ́n tá a bá ń fi ẹ̀gbẹ́ òsì sùn ẹ̀gbẹ́ àlàáfíà wọ́n tá a fi ń sùn apá àlàáfíà lè ní wọ́n wà ẹni wọ́n lọ ọ̀nà tó jí àní jíbọ̀wọ̀ ilé bá kàṣùbá lásìkò ojú kó tọ́lọ́ ọba nínú súnnà rẹ̀ òun ni pé ó ní ká máa fi ẹ̀gbẹ́ ọ̀tún ká máa fi sùn tó ń gbẹ́pẹ́ nínú ọ̀rọ̀ ní ọkọ̀ fún wa ká máa dojúbò lẹ́sùn àrínà àwọn tàbí àdẹ́rẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó ṣe bẹ́ẹ̀ ó dojú mọ́lẹ̀ ọlọ́run bó dojú wọn bó lẹ́nu òsùn tó búrà lè tàkà àkàṣùn tí kò nílò bá gbé ilé fún wa bí aboyún aláboyún òsùn tó burú láti tẹ̀lé ọ̀wọ̀n bá kò tó sùn àwọn àwọn sọ wé Sọ́mọ̀ pé ọkùnrin ọ̀pá alhamdulillah. Ọwọ́ lọ́la náà tó lọ́la tó dá. alhamdulillah. Ó ń tọ́lọ́ bá ti sọ náà. Títa bá lọ́la tó dá wípé à ń kọ̀ wá fún kàábà. À ń yípo kàábà ọlọ́run. Tàbá lọ́la para mọ́tò. Tàbá rárá pa

wọ́n gbé jọ́jẹ́ ní ìjẹta ọdún àwọn kèkè yìí tí wọ́n ti lọ làwọn ọmọdé tí ó làwọn kóra wọn jọ wọ́n bá tẹ ìrẹsì wọ́n bá tó gbé sórí facebook ni wọ́n bá ń dárí wọ́n bá ń dárí nípa wọn ti tẹ́ra àwọn fáwọn kò tó tí máa àwọn ọmọdé tí bá àwọn ọmọdé tí bá fàájú ṣe láàárín òkùnkùn ẹgbẹ́ ìgbọ́gbọ́ mọ́ pé ń gbé ìpé wá jẹ́ pé òun ọ̀bá ti mọ̀ ní ọlọ́run tí lọ́gbẹ́ ti láwọn ọjọ́ máa tẹ̀lé tó máa tẹ̀lé lẹ́yìn ló sì wọ́n lọ́nà nínú ohun tí láàrùn fi pàtàkì mà òun náà ní pé èèyàn ò jẹ́ nìkan tí ó máa fi dáàbò bo Islam bákan náà yá mọ́lù mi amọ̀lù yìí ẹni tó bá jẹ́ pé ọ fẹ́ kọ́ ìmọ̀ oríṣiríṣi mọ̀ yẹn pàtàkì bọ́lá ń fẹ́ pàtàkì ẹ̀ ìmọ̀ tó bá pọ̀ yẹn yóò máa fi jẹ́ o àkíńtẹ̀tẹ̀ wà ìbáyàtẹ̀tẹ̀ wà àkọláàkọ́ wà àdáàbá wà màánẹ́lẹ̀kẹ̀. ìmọ̀ tó pọ̀ yẹn nínú wọ́n máa ọ̀wá ní ọ̀dọ̀ mọ́sálásí inú àwọn tẹta ajé bá láwùjọ ti wà inú ẹni ọbẹ̀ tí kéwú yọ bàbá wọn pélé mọ́sálásí òun mọ́ kéwú jù lọ òun ò lè tò lẹ́yìn àwọn tó lè darí ilẹ̀ ṣìkan àwọn tó lè darí ilẹ̀ ṣìkan nínú àmì pàápàá mọ̀ pé ẹ̀kọ́ tí yẹn kọ́ ọdún àlùbáríkà òun ni kéèyàn ó tò lẹ́yìn ẹni tí yẹn mọ̀ kéwú jù lọ kóòtò lẹ́yìn ẹni tí ọmọ pé wútọ́ kóòtò lẹ́yìn ẹni tí ẹgbẹ̀jọ ọmọ ń jẹ́ ẹjọmọ pé wú èso ìgbéraga níbi ìmọ̀rẹ́ ìmọ̀rẹ́ ti ìmọ̀ ṣẹ̀tọ́ tọba fẹ́ mọ̀rẹ́ ọlágbàáríkà ọ jẹ́ nìkan tó fi pé ọ máa lo ìmọ̀rẹ́ ẹ̀tọ́ ọ̀pọ̀ yẹn nínú àdìsọ́tà nínú ìjọsìn nínú wà nínú ẹ̀kọ́ àti nínú ìbárẹ́ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ìgbẹ́ láwùjọ yìí ìwà wọn ọ̀dà téèyàn bá lùfẹ́ jẹ́ olùmọ̀ àwọn òṣèré fún wọn tààrẹ gbọ́dọ̀ ẹ̀ àti dàrẹ gbọ́dọ̀ lálàáfíà torí pé àwọn ọ̀fẹ́ ń bẹ tí wọn ní máa wo bọ́ọ̀lá láwọn bọ́ọ̀lá rẹ̀ sí ìlú kẹ̀kẹ́ tó ń sọ o kí ló ń ṣe àwọn ní ọmọ àgbẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà ti lọ bẹ́ẹ̀ kọ́nàkọ́bà yá fi wọn bí tí wọ́n kù sí àwọn tó jẹ́ àwọn ọmọ tó wọn tó jẹ́ bàbá ti wà lójú wọn a máa sọ pé sáàfáà ah, mi bá gbà pé kúbìnrin ó lo jẹ̀dì báàbù ìyàwó rẹ̀ náà máa bá lọ ìfò òun àbá mi lọ ọ̀nà ẹ̀kọ́ máa kò wúlẹ̀ ẹsẹ̀ máa dàmú jẹ́ àbá lórí dọ́jẹ̀ tó fi jẹ́ pé ní tí ó bá jẹ́ àfá ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé ìwọ ah! àwọn èèyàn máa wò mí láwòkọ́sí wọ́n máa gbọ́dọ̀ gbádùn láti rí dá láti sọ́kàn àdìsọ́kàn ní máa gbọ́dọ̀ lálàáfíà ìjọsìn ní máa gbọ́dọ̀ járọ̀ èmi lẹ́ni àkọ́kọ́ tó àkọ́kọ́ máa rí mọ́sálásí èmi lẹ́ni àkọ́kọ́ tó máa wà ń sọ́kọ́ àkọ́kọ́ èmi lẹ́ni àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ kí kí mọ́sálásí ó máa tòrò ní ìgbọ́dọ̀ dáhùn èmi lẹ́ni àkọ́kọ́ tí kí jẹ́ bá ń ṣẹlẹ̀ mọ́sálásí máa wà tìṣe ìwà mi ọjà ìlẹ́kọ̀ọ́ ìsì ẹ̀kọ́ lo ìmọ̀ tí mo ní ìbára lọ́dọ̀ àwọn èèyàn kódà kó sọ wọ́n jẹ́ kẹfẹ́ bí ń ṣe bá a lò yóò mọ̀ pé ah, ẹ̀sìn lọ́yà wá ẹni yìí mà níwá o bá a jẹ́ kí ẹni tí ọba jó nínú mọ̀ orí ni ẹ̀ kí mọ̀ yẹn ó lè bá a pàtàkì fọlọ́wọ́n bá ṣe pàtàkì ẹ̀kọ́ wa ní tó òun náà ni pé lẹ́jọ́ ya ń sẹ́wọ́n jẹ́ ẹni tó bá fẹ́ nímọ̀ tó bẹ̀rẹ̀ kí mọ̀ yóò máa ṣe pèpè lọ́bí ìmọ̀ yẹn o yóò máa pèpè lọ́bí ẹ̀sìn ọlọ́run pé káwọn èèyàn mọ ọlọ́run ẹ wo àwọn bàbá ọláyé àtijọ́ ọ́sẹ́ pa àwọn bàbá kọ̀ọ̀kan mí nísìn wọn máa sọ bàbá mi pé ajínigbésí tí wọ́n bẹ̀ẹ́ pé ní bó dìjà jírí aago mẹ́rin báyìí ni wọ́n ti máa lọ́tẹ̀lẹ́kùn bàbá jẹ̀bí ní ìyá ara ní bàbá kiri àsìkò oúnjẹ tó àtúbà tó ẹjẹ́ lọ mọ́sálásí o sílà ni wọ́n gbé lọ́wọ́ jango tàbí láńtà ni wọ́n gbé lọ́wọ́ nígbà tó di pé àwọn adábàlò yẹn tọ́pàì wọ́n gbé lọ́wọ́ lórí wọ́n máa fi pẹ̀lẹ̀ kó débà bí ìyàn bá ti ẹ̀fẹ́ sí ìyówó pé ó ah, bàbá kọ́kọ́ kí wọ́n tẹ́ bàbá alágbájá èmi ní ọkọ̀ yọ́ ọkọ̀ gbogbo ẹwù bí wọn báwọn bàbá yẹn ti gbìyànjú tó ìwọ̀nba tí wọ́n mọ̀ wọ́n fi tẹ̀sí ọ̀dọ̀ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ lónìí ọlọ́run bá jogún mọ̀ fún wa ń tó tọ̀ ṣùgbọ́n ìmọ̀ yẹn ààjẹ́ ó wúlò fúnra wa gẹ́gẹ́ ilé ẹlòmí bóò ni ó ti jẹ́ pé ìmọ̀ tá ń kọ́ bí àtijọ́ ni ó wúlò fúnra wa láti wúlò fáwọn ọ̀mí ìka máa fi wọ́n sínú ẹ̀sìn ọlọ́run torí pé àwa náà làwa náà ń gbìyànjú ọmọ làwa náà ń gbìyànjú tàbí ti gbìyànjú nípa àwọn èèyàn ọmọ tí wà ní ọ̀sọ̀nà yóò wá padà dí pé à torí wọn àwọn ọmọ rẹ̀ yàlù gbogbo kẹtẹkẹtẹkẹtẹkẹtẹkẹtẹ tí wọ́n ní sọ yóò bá tà ní gbọ́ ìdínà bá ní kùlà àwọn ọmọ wọn ní padà wọ́n sọ̀kò tó lù àwọn ọmọ ọlọ́padà gbé jẹ́ ìfẹ́ lórí yẹn àwọn ní òní lè fi àwọn ọmọ tèèyàn náà ṣùgbọ́n wọn tèèyàn pè lónìí tó bá dọ̀la téèyàn bá lè ṣe fìléńjẹ fìléńjẹ má àwọn èèyàn ní wọ́n wọ́n agbọ́dọ̀ ah! fà ọmọ tí wọ́n náà lẹ́ tọ́nà wọn ní òfà ẹlẹ́ lọ́rùn lẹ́ àwọn ọlọ́run ló sábà ìgbà tọ́lọ́run ti tàánú wa lójú ah! Àwọn tó dáwà yìí, òun yóò kú lọ́wọ́. Ṣùgbọ́n gúdúgúdú méje, òun yà yà mẹ́fà. Ọlọ́run àpọ̀wọ̀ kẹfẹ́. Èyí ó mọ̀ ẹ̀dẹ́gbẹ̀ ló ti kí ní lótọ́. Ẹjẹ́ ìjọ ló wá kírun. Ẹjẹ́ kù. Ẹjẹ́ kù. Látara pé ẹ̀sẹ̀ ké lórí àwọn ọmọ náà. Àwọn tá a bá kọ́ ìmọ̀, tàbí ṣe jẹ́ kí mọ̀ yẹn pàtàkì, lọ́lọ́run bá ṣe pàtàkì ẹ̀, ká máa pèpè, lọ́lọ́run bá ẹjọ́ bá ìmọ̀, ó gbọ́dọ̀ ti sùúrù Ìyẹn gbọ́dọ̀ ti sùúrù sùúrù ọ̀pọ̀dọ̀ lè ọ̀pọ̀ sí tọrẹ ní tí ọmọ nǹkan kan ó dò lè pèèyàn nínú èrè gbà ní mo fi wó kú olùwà báyìí lọ pé ìyá ìwọ tá sì sùúrù ọlọ́run ni ò sí fi yé ìdí e. ọlọ́run padà fi yé wọn ẹyọ pé ọlọ́run àkùbà àlọ́wọ́ àkùbà ẹ̀yìn sọ fún ọgbẹ́jọ́ kìíní àlẹ́kùn orin ọ̀dá kí má máa kọrin mọ́ kí n fẹ́ lọ hápùrá ní lọ ń gbọ́ ṣùgbọ́n látara pé mo gbọ́n ní òkè mo tẹ̀wàá sí ọmọ mi wáyé ṣe ń pẹ́tò lẹ́mí ọ̀bá sáàrí ṣe táwọn ọmọ mi ó ṣe látara ọmọ lèmi ní ẹ̀sí ń gbọ́ ní èdè ẹ̀dẹ́ àwọ́ èmi ní ẹ̀sí ṣẹ̀bí dédé mọ́ tí á ọlọ́run bó padà sàánú ẹni ó ti ṣètò fún yẹn rí lánàá wọ́n máa pàṣọ fún yẹn lónìí ṣùgbọ́n gba sòórò ẹ̀kọ́ tá ń kọ́ yìí tàbá fẹ́ jẹ́ pàtàkì bọ́lá ọba fẹ́ pàtàkì ẹ̀ a gbọ́dọ̀ tòó tí wọ́n bá kóyẹ̀ lẹ́ni tí ọ̀dá lónìí ẹnu tí wọ́n fi tààyàn jẹ́ òun náà wọ́n fi tún yẹ̀ sí lọ́la alẹ́bíwa Muhammad sọ́lọ́bà rẹ̀ ọ̀sẹ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n pè ní wẹ́rù ọlọ́run bá sọ sínú àlùkùrán fún wa wọ́n pè ń wẹ́rù wọ́n pè lákọrin wọ́n pè ń dídìn wọ́n pè lẹ́ni àwùfidá mo tí wọ́n ọ̀gbẹ́dá nígbà tí ìsìláàmù yẹn padà yé wọn ìlànà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni àfá ọmọ ọmọdé pàtó ọmọ wa àfá ọmọ ọmọdé pàtó tí ń jẹ́kọ́ lọ́wọ́ ọ́sàánú rẹ̀ ẹgbọ́lọ́hun lọ́wọ́ pàdé lọ Muhammad sallallahu alaihi wasallam ó Muhammad tí bá tí wọ́n pa á tèmi para rẹ̀ gbogbo ó sì ṣe wẹ́lò ó bọ̀ wàhálà yóò dófin ló mọ́ ìdá rẹ̀ ló kì í sínú àkọ̀

ọgbọ́nà ìdàbò rẹ̀ lọ àti jẹ́ ìlọ́lọ́wọ́ bọ́ sánú wọn wọ́n pàtà bọ̀rọ̀ tí jẹ́ ọ̀dọ̀ àbò rẹ̀ àtọ́kọ́ rẹ̀ báyìí ọba àrùn bẹ lọ́dọ̀ rẹ̀ jẹ́ náà iná àwọn mùsùlùmí tọ́kọ́ bẹ́ sílá mẹ́kọ̀ káàbù wa òun tẹ̀ ń ka tọ́rọ ha máa àǹzánná àlẹ́yìnkálẹ̀ kóró ánẹ́lì tẹ́ṣọ́ tọ́ ha ọlọ́run ló nímọ̀ nípa rẹ̀ Ipe kò fi lè ṣòkò kò fi lè tẹ́rí ibú. Sílá tẹ́lẹ̀ kí ràtá nínú ìyẹ àṣà. Ọdẹ́ yóò jèrè tí ni ẹni tí ó bá páyọ ọlọ́run. Ìyẹn ni kọ̀ bọ́ọ̀bù ń tàfá wọn. Sàyídì kúrò Zéèdì àti Fátímà ní tó kọ̀tọ̀ ní ń kà fún wọn jọ náà lọ́kànlẹ̀kùn. Ìlẹ̀kùn tọ́kẹ̀ báyìí, wọ́n sọ pákàdá pamọ́. Ìwọlé jẹ́ wọlé. Ọkọ̀ọ̀kọ̀ kó lúlùgbò àbúrò rẹ̀ náà ìgbájú tó bú tó fún báyìí ẹ̀jẹ̀ tí àlẹ́ náà ọgbà ọ̀dọ̀ ọgbà ọ̀rẹ́ lọ́wọ́ owó tó kún wọn gbẹ̀mí ẹ̀ òun gbẹ̀mí ẹ lónìí nígbà tó ṣe é tọ́rẹ̀ ẹ tó padà wá wò pé lọ́pẹ́ yìí títí dìkà ìlú tó pẹ́ yìí títí lórí ikú sákàdá ibi wọ́n jù sí lówó pé èwo lélẹ̀ kó wọ́n mú àbúrò rẹ̀ fátúmọ̀ sáré sílẹ̀ pé ẹ́ ò lè mú ò lè mú torí pọ̀ ọ̀mọ́ ìmọ́bò ọmọ ẹ̀gbìyàn èyí yóò rẹ̀ eh, kí ní bẹ́ẹ̀ ni wọ́n ti kàá fún aláàárá fàárọ̀ pàtí kò rẹ̀ tí òun náà kò rí sí torí à ń tábúlì tí òun náà ń tábúlì ayé ni Muhammad nígbà Muhammad wà wọ́n ní bẹ̀ ní ilé Arkham bọ́ọ̀lù Arkham ẹ̀bùn mi sùn bẹ̀rẹ̀ ìgbà yẹn náà ni Hamza ní ẹgbẹ́ ìgbà Hamza ti wà níbẹ̀ tóun ti gbà sílámù jẹ ìbílẹ̀ tó délé báyìí ọ̀pẹ̀lẹ̀ kò ní tani ẹ òní wúmẹ àwọn tí bẹbẹ ti gbogbo ẹ ikú tó fáwọn lónìí wọn mọ̀ pé ń bọ̀ wá sórí ẹ Hamza ní kẹjọ wọlé àjọ ìjà pẹ́ẹ́ta òsì kẹkẹ tí ó sì bí wọlé tí ó wọlé báyìí wọ́n rí pé ó ní àìlẹ̀ Muhammad ọwọ́ pàlàpàlà ikú pé aṣẹ́dọ̀ láàrínàtà ìgbìmọ̀ wà aṣẹ́dọ̀ annaka rasulullah ó fi gbà sílámù lẹ́yìn tó ti tẹni sọ̀tọ̀ púpọ̀ nípa nílò àbúrò má sọ ọ̀rọ̀ ara rẹ̀ ẹgbẹ́ òun tó gbà sílámù nítòsí yìí àwọn kẹ́ńgẹ́ tó ti pé nígbà àwọn fẹ́ẹ́ ṣe fásitì mọ́kà òde bí yàrá àwọn tó ń gbà fà nígbà tọkọ lókè tí wọ́n ti fásitì mọ́kà ni wọ́n tó ń gbà fà inú wọn ni amúrùbùnà amúrùbùnà na ọmọ rẹ̀ bí àbúrẹ́ fún amúrùbùnà ọmọ rẹ̀ ní mọ́ ń wẹ̀ tiẹ̀ amúrùbùnà àṣẹ ọ̀sán àlébí ọmọ ọmọ tààlà bá ń wọ́n ti sọ bí aláàrin lọ́fọláyà wọ́n ti sọ bí aláàrin bàbá àtọ́mọ̀ kódà bí n sọ fún ọgẹ́gẹ́ àríwò èéfẹ́ wọ́n ní tẹ̀ fún ọba ọba táwọn onírí ọlọ́ba wọ́n kẹ̀sọ́jẹ́ yóò ti wọ́n lò wọ́n fẹ́ sálámà tó bẹ́ẹ̀ sálámà àlèkà aláṣọlámà àlàmà ìtàbà àlùkúdà aláṣọlámà bàbá máa fẹ́ nígbà bá tẹ̀lé ìtọ́sọ́nà gbà àwọn yòókù wọ́n tẹ̀ kí ló dúpọ̀ lẹ́yìn tí wá ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ já pàdù lẹ́yìn tọ́lọ́ tó sábà bí jọ́nà òun ló gbẹnu àwọn olùmọ̀ àwọn àbá sọ̀rọ̀ àwọn tàbí àlejò sọ̀rọ̀ tí a rí àti jábá òjò ọjọ́ ọmọ àbúrútọ́ọ́lẹ̀. Òun ló ní pé à, nígbà tánẹ́bí dé, tánẹ́bí ò tó dé, àwọn máa ń àyè ká mọ̀lẹ́bí kù. Àmọ́ wa. Ta bá bẹ̀rẹ̀ ya lè máa parí ẹ̀ láàrin ogójì ọdún. Ṣùgbọ́n gbà tó ń sọ ọba tí tó wá jẹ́ pé wọ́n ọba ìlú wá bèèrè pé ọjà ò kí ló sọ nípa nàbí ìlú ayà ní ìta ìjà bá fẹ́ kàṣọ́wà tó mọ́ yá mú tí tó fi kàá débi pé yìí ní Abdullah àdá ń dáadáa ọjà àlà ní ilẹ̀ ìjà ọjà àlà ní mo bá ara kan ayé ni a máa fún ju àwọ̀tọ́ níbi sọ̀rọ̀ àti ìlú ọba gbọ́ oúnjẹ rẹ̀ ti gbà lójú ẹ̀. Omi tí ì bá ṣe fò ọba tí mo wà. Àlẹ́bí ìlú yẹn tí ò bá máa lọ bá kú bá tẹ̀. Tó ń gba gbọ́ pé ń bọ̀ Àlẹ́bí òfin àwọn àlẹ́bí mi. Ọmọ àti òun. Bí ẹ bá ṣe fún ọ̀pọ̀ ọlọ́dún mọ̀ wáyé ni. Èmi ni máa lọ bá kú bá tẹ̀ ọmọ ìbọn àti tọwà ní tọwà ní ẹjọ́ náà ó fẹ́ fi dójú ti àwọn mùsùlùmí ni ṣùgbọ́n wọn lójú sojú padà ìgbà náà dé gbà sá ìgbà tó wù náà sí islam padà wá dé ó yẹ ó ní ha títọ́ mo ti fi sẹ́yìn nìyí ọmọ lọ́mọ ní sẹ́kùn àwọn àbújá àti ti lọ àwọn ti bá wọn ti gbógun lọ àwọn àbújá àti

bàbá onífàhárẹ́wọ́n àbúrò rẹ̀ lọ́wọ́ fọ́gbà ìsìlá lọ́wọ́ àwọn òfin ẹ má wo mìíràn rẹ̀ mìíràn pẹ̀ mi bá ọ mi bá ọ ìsìlá wọ́n ó ti máa ẹta máa lọ ọjọ́ mẹ́wàá ilé lẹ́nu tẹ́ pé ó ti wọ ọ̀sẹ́ni sọ́lọ́wọ̀n lọ òun náà ni pé kéèyàn jẹ́ nìkan tí ó lè sóoru lórí ẹni lórí ìmọ̀ rẹ̀. Ìṣèlọ́gùn lè òlàlá àpọ̀tẹ̀ sí ẹ̀rù kan. Tí ẹ̀ bá tẹ́jú sínú pàtàkì láwùjọ, àwọn tọ́lọ́ bá jogún mọ̀ fún kàmá tàkúnlé wọn wò. Ilé yọ máa bá oṣù àwọn tó ajé akẹ́kọ̀ọ́, yọ máa bá wa wí púpọ̀. Ìpe ọmọ ẹlẹ́dẹ̀ tí ń bèèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé èyí jẹ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sọ pé pípẹ́ pípẹ́ rẹ̀ kéré tí ń wò pé pípẹ́ pípẹ́ rẹ̀ kéré ìwọ̀n ẹ̀sì sí ní tí àbá ọkọ̀ bẹ̀rẹ̀ bí ọtí ní ó ti máa pààyàn ẹ gbọ́dọ̀ ṣọ́ra bí ọtí ní ó ti máa pààyàn èyàn máa rí gbogbo àwọn ọ̀fún ìlẹ́bí káyí wọn mọ́ kẹta tọ́bá padà yá yóò change tí mọ̀ ẹ bá wá di gbúdò dá ìyẹn máa rẹ̀ rẹ̀ yọ̀ bí ẹgbẹ́ ọ̀pọ̀ kẹta tọ̀rọ̀ máa rẹ̀ rẹ̀ pé ó ti tókù ó ti jí nígbà ha lọ́wọ́ kí wa nù nígbà tó wọ́n kí fún wa

alàbínà ìyáńká ọ̀dọ̀ aláàrẹ́sì ẹ̀ta òfò na ṣíṣe ń kàánù. àwọn wọn tó bí tó jẹ́ pàá fẹ́ ha lọ́gbẹ̀ ẹwọ́ dúdú mo ti pé wọ́n ìlú lẹ́nu mọ́ tó fi sí fọ́ọ̀mù ń sàádá mọ́ ọba kí wọn lúwa bẹ́ sí ìmọ̀gbà tí mo fi kúrò ní táàmù bí mo ti bọ́ wájú ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim kíníkà kíníkà ẹ̀dàkùn àwọn bá bá ti kéhùn fún wa Ọwọ́ ìgbé bóyá kúlú ọlọ́ọ̀lá mọ̀ káàkà àkọ́yẹjú. Ọgbọ́n kúlú ọlọ́ọ̀lá mọ̀ káàkà àkọ́yẹjú. Èwo ni kéwúkéwúké? Èwo ni kákúkà? Wọ́n bá sọ ohun tí ń sọ tán. Wọ́n bá padà lọ jókòó. Bàtà ìfẹ́sẹ̀ sọ sí ilé gbèsò. Ẹ oṣù wá bẹ ní ẹlẹ́rìí jẹ́. Ó kò bí wọn ní oṣù ló ti ẹ. Omi jẹ́ gbé mi. Mo rí ìka mo ti báyé ẹni ẹlẹ́ni jẹ́ àgbà afáàlẹ́ ń dáwé ìfá mo lọ sí ìsìnká fún ìjọ tí nígbàtà àwọn èyí 2004 mo lọ sí ìsìnká fún mọ́tà ẹ̀ta àwọn èyí tá a tó parí ìsìnká fún àkọ́ ọ̀bọ̀ wájú ilé mọ́mù mọ́mù àbẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mo gbáwọn yẹn lọ bá gbé ẹ̀dọ́gbẹ̀ẹ́ bá gbà fáà èmi mo ṣàtúnṣe kódà mo tún fi la lálà ṣùgbọ́n àbọ̀ ọ̀tẹ́ ó dín bọ́ wájú mọ́ ohun orí nǹkan wọ́n bá ń gbẹ́jẹ́ tí ìyẹn bá ọkọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rìnà yọ máa ṣe èyẹ bí ọlọ́jì èyí lè máa rí àwọn èyẹ tó nínú bí aláìmọ̀ká ṣùgbọ́n lọ́bá jẹ́ agbájúdá òun náà padà máa rí pé àtọ́nà lọ́sàánú òun náà báwùjọ ní pé rí tẹ́lẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ wá láàmọ́ ìfẹ́kán àánú ọlọ́run bá ló ní àrígá tí ẹ̀bá wá nímọ̀ yìí yọ́ máa ń àṣùn ọlọ́run tó gúnlẹ̀ láyọ̀ alhamdulillah ọlọ́run tó gúnlẹ̀ láyọ̀ látara bẹ́ẹ̀ tá bá ń kọ́ ìmọ̀ àwọn tọ́lọ́ bá ti fi ṣáájú ká máa wọn àpọ́nlé wọn ló yára náà jẹ́ ní àpọ́nlé ìyẹpẹrẹ wọn ìyẹpẹrẹ tí wọ́n gàjà kọ́dà yẹpẹrẹ débi pé ọlọ́run bò ní ṣàánú wa rárá ẹni tí ò tó yẹpẹrẹ wa ní yẹpẹrẹ wa nígbà tá a bá yẹpẹrẹ àwọn olùmọ̀ látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ti kọ́ wa wípé ká máa jẹ́ ní kẹta máa ṣàpọ́nlé àwọn olùmọ̀ àti gbọ́dọ̀ kó yẹn wọn kéré àtàwọn tó kéde kí sáré wà sọ̀nà nínú tí ó jẹ́ kí pàtàkì òun náà ní ká dúró mọ́ àlùkò àníyàn

ṣùgbọ́n wọn bá tí yẹn bá tún lè rí sí ìjọ yẹnjú tí yọ mọ́ máa tura rẹ̀ nígbọ́n náà bá rí lọ́pẹ́ wàjájú kàjálẹ́kà wàjájú náà bá hàná kàjálẹ́kà yọ pààlò kí yọ mọ́ sọ rẹ̀ pé àwọn bàbá wá ti ń ṣe làwọn ní oṣù gbìyànjú tí lọ́mọ́ bá ní oṣù bàbá tí wá ṣe ìdá ìdá àjámká pàtàwà kalẹ̀ ọlọ́lọ́ tọ́ọ̀bá tí ń ṣe màgbà lọ́lọ́ èyí tó kẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni alìmọ̀sọ́rọ̀bárọ̀ wọlé ìtìwọ́rọ̀ wọlé ẹ̀sì a bá ń kọ́ ìmọ̀ òsìrí jẹ́ ìmọ̀ fúnyàn àti kéèyàn má dúró má dúró níbi ìmọ̀ rẹ̀ o àìdúró níbi ìmọ̀ kéèyàn bẹ́ẹ̀ ti dúró àwọn tí ń pọ̀ lẹ́yìn ọba yẹn ìmọ̀sí ní nǹkan ẹyọ ọ̀fẹ́ tí èèyàn máa ń rẹ́ tí máa ń pọ̀ sí kò sí nǹkan òun láyé èèyàn ní tó rí gígùn àfimọ̀nìká bí èèyàn bá ní one thousand lọ́wọ́ ọkọ̀ bá ní two hundred naira bẹ́ẹ̀ yóò béèrè o yóò fún two hundred naira bí èèyàn bá ní ìmọ̀ bọ́bẹ̀ fi ẹkọ́ àwọn ọmọ kéwu kí ní ó kù pẹ̀lú ẹ̀yọ́ ọ̀pọ̀ sí ihun tí Bọ́lọ̀mọ́ ti ipá níbi ìtàmọ́ àlọ́sọ̀rọ̀. Ipe a fi máa ti ń tí ìrìnàjẹ́ jìdì ó mọ̀ ápùn. Látara bẹ́ẹ̀, kájẹ́ ìdẹ̀kẹ̀ ti pé kájẹ́ kí ìmọ̀wọ́ máa kọ̀ntínú. Yóò máa wá kọ̀ntínú pẹ̀lú àlùmọ̀dá àkàrà. Òní àtẹgbẹ́ ẹjọ́ máa fi màkàrà yín. Bákan náà, yóò máa kọ̀ntínú láti jẹ́ pé kó ní ohun tó máa ha sórí díẹ̀ díẹ̀. Àlùkò ṣùgbọ́n wọn bá jó ya pé wọ́n lápọ́lé yẹ sáàmùnà lè kòrò ààrẹ ní ìgbésẹ̀ Afẹ́ àlòkòránì ní afẹ́rọ̀ fún àwọn tí wọ́n fẹ́ máa fi tẹ̀rẹ́ sí nínú wọn bí. Bí jẹ́ nìkan tí ó fẹ́ bá háyà méjì méjì méjì méjì gbogbo ha ti gbogbo tó bí ápòrá ní òtù ọdún méjì péjì kọ̀ọ̀kan gbogbo péjì kọ̀ọ̀rá ní òtù tí ó fọ̀ náà lọ tí ó fọ̀ tí ó náà ọdún tí ọdún méjì ọjọ́ tí ọdún méjì àwọn náà sí mọ́ ọdún méjì ò ní tó àtà tágbàrà bá gbé tí ẹ bá ń há ìlàjì

yóò bá sọ̀rọ̀ lọ́pọ̀ yóò ìgbéga ìgbéga ọlọ́mọ máa jù ní ọkùn yìí àwọn ọmọ tẹ kójọ náà ọlọ́mọ mi ti wọ́n pa ẹ̀wọ̀n parí lẹ́kọ̀ọ́ ọlọ́mọ mi jẹ kábàámọ̀ pẹ̀lú wọn àbámọ̀ tẹ́ bá máa kó báyìí àbámọ̀ orí ẹ̀nà ọjà tuntun yìí bákan náà mo kí gbogbo àwọn òbí ìpè ẹkú gbìyànjú ẹkú náwó ẹkú nára ẹkú sùúrù ọlọ́mọ tó ní àánú lọ́dọ̀ yóò bá ti àwọn ọ̀nà ìlú fún wa o yóò bá ti àwọn ọ̀nà ìlú fún wa yọba tún ọlọ́mọ ògùnkún yọba tún ọ ọmọ aláǹtaríkà ọwá tí gbogbo àwọn àfáà tó wà níkàlẹ̀ láti orí ibi tó ti bẹ̀rẹ̀ àwọn ibi tó dé ọlọ́run tó ní àánú lọ́dọ̀ yóò bá yóò sì ń lọ́wọ́ pẹ̀lú kọ̀ọ̀kan wa láti wọ àlùfẹ́ náà lọ́wọ́ balẹ́rọ̀rùn oníṣe ní àti ẹ̀yìn nínú ẹni tí ní ọlọ́run oníṣe ní àti ẹ̀yìn nínú ẹni tọ́lọ́run tó fi lóṣù oníṣe ní àti ní àti ẹ̀yìn nínú ẹni pé ọlọ́run ọba ó máa bínú sí lórílẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ ìyáàmà yóò tè ní lẹ́ńtẹ́ yóò tè ní àtẹ ilẹ̀ tọ́lọ́run bó yọnu sí yóò tè ní àtẹ ilẹ̀ tọ́lọ́run bó dùn nínú yóò tè ní àtẹ ilẹ̀ títà rí ọrọ̀ fún yóò tè ní àtẹ ilẹ̀ títà rí ọfẹ́ fún yóò tè ní àtẹ ilẹ̀ tí àlùfẹ́ ọjà adọ́rọ̀hún fún ọ̀làlà haúlá ولا قوة إلا بالله أقول قولي هذا أشهد الله لي ولكم ولسائر المسلمين إنه يغفر جزاكم الله خيرا ọlọ́gbà àwọn ṣíṣù àwọn ẹ̀sẹ̀ olóri èyí tí ẹ̀tún bá ọ̀sẹ̀ lónìí àbúlọ́wọ̀n bá aláà tí ó máa pẹ̀lú ẹ̀yẹ̀ tó kìí ṣẹ́ṣẹ̀ ní ayé